ìgbàkígbà tí a bá fẹ́ gba gbèsè lọ́wọ́ ẹnikẹ́ni tó sì ń sọ pé dúkìá yìí kò tíì sí nílẹ̀ báyìí o ohun tọ́rọ̀ kàn jùlọ ni pé kó o sún ọjọ́ gbígbà gbèsè yẹn síwájú. ní ti ìdájọ́ fífojú fo abala kan nínú gbèsè náà tàbí fífojú fo gbogbo gbèsè yẹn fún un súnà nìyẹn kì í ṣe ọ̀ràn yẹn nítorí wípé láyòká lífù lọ́wù nafsan iláwù sàhà ohun tí ó ju agbára ẹ̀dá lọ ọlọ́run ò gbé ka ẹ̀dá lọ́rùn èèyàn lè jẹ́ ẹni tó ní owó tó yáàyàn àmọ́ kọ́rọ̀ tiẹ̀ náà jẹ́ mọ́ pé ó bùkátà sí owó ó lè ti ní àfojúsùn pẹ̀lú owó náà pé nǹkan tó wọ́n fi ṣe nìyí tí ó sì rí ọ̀nà míì tí ó gbà bùkátà rẹ̀ tayọ lílo owó tó fẹ́ gbà lọ́wọ́ onígbèsè rẹ̀ mustahab ohun tá a fẹ́ ó ní kí olówó kó yọ̀ǹda abala kan tàbí odidi dúkìá rẹ̀ fún ẹni tí ó jẹ́ ní gbèsè. ní ti ẹni tí ó jẹ ènìyàn ní gbèsè nínú àwọn ìdájọ́ tó rọ̀ mọ́ òun alákọ̀ọ́kọ́ ń bẹ òun ni pé gbogbo ẹni tí ó bá jẹ gbèsè tí ò ní àníyàn láti tètè san gbèsè náà ọlọ́run ò ní jó tètè rí san tó bá gá sí pé àníyàn ẹ̀ ní pé òun ò fẹ́ san ọlọ́run ò ní jó rí san láyé ó lè fi ẹ̀sìn ẹ̀ di lọ́jọ́ àlèkìyàmà ìyẹn kọ́kọ́ jẹ́ ewu àkọ́kọ́ so ti gbọ́ torí fẹ́ràn kó o yá nǹkan ọ̀fẹ́ràn ẹ̀ ọ̀fẹ́ràn kó o jẹ̀yàn ní dúkìá kọ̀ wá mọ̀ọ́mọ̀ máa lo delay tactics fún kọ́ ọmọ dọ́gbọ́n máa fi dúkìá rẹ̀ matlu lugani volumun kọ́ ọ̀rọ̀rọ̀ àti san dúkìá padà kọ́ wa máa fi falẹ̀ àbòsí ni àbòsí ni ipò tí islam sì gbé gbèsè sí ipò tó lágbára púpọ̀ ni nítorí wípé tí ẹ̀dá bá kú sórí gbèsè tí ń bẹ lọ́rùn rẹ̀ ìmáàmù àgbà ò gbọ́dọ̀ kírun sí lára àfìgbà tí wọ́n bá tó yanjú gbèsè tí wọn ò bá rí ọ̀rọ̀ gbèsè náà yanjú ìmáàmù ó wà ẹnìkan tí ó yàn pé àfàlàgbájá ẹ lọ kírun sí òkú lára wo bí òkú ẹ ṣe di òkú tí wọ́n kàn ń wá ẹnìkan tí ó kírun sí la wọ́n gbọ́dọ̀ béèrè pé òkú tó kù yìí tá a fẹ́ kírun sí lára sọ jẹ ẹnikẹ́ni ní dúkìá kan dandan ni kí wọ́n béèrè dandan ni kí wọ́n béèrè nítorí wípé gbèsè tí bá ń bẹ lọ́rùn òkú tó bá fi kú ìrun tá a bá kí sí lára kò ní ṣàǹfààní fún un kò ní ṣe àǹfààní fún un yàtọ̀ sí yẹn ìkẹ́ tó yẹ kó máa rínú sàárè kò ní rí títí wọ́n fi yanjú ọ̀rọ̀ gbèsè ọrùn rẹ̀ ká tún lè mọ ibi tí ọ̀rọ̀ gbèsè lágbára dé nínú Islam. òkú tó kú tí wọ́n ti yanjú bí wọ́n ṣe san gbèsè rẹ̀ wọn ò gbọ́dọ̀ pín dúkìá rẹ̀ àfi lẹ́yìn ìgbà tí wọ́n bá san gbèsè wọn ò gbọ́dọ̀ pín ogún òkú ilá bàdà kọ̀dọ̀ ìdẹ́yìnìyì ilá bàdà kọ̀dọ̀ ìdẹ́yìnìyì àfi lẹ́yìn ìgbà tí wọ́n bá san gbèsè ọrùn rẹ̀ tán nítorí pé ẹni tẹ́ ẹ fẹ́ pín ogún rẹ̀ wọ́n lọ jẹ nìkan ní abọ́ ọ̀dọ́sí nìkan ó jẹ nìkan ní ìgbálẹ̀ ogún ó jẹ eléyìí ní kóńgò ráìsì méjì ẹ̀wọ̀n afẹ́ máa pín dúkìá tó ní dúkìá gan jẹ gbèsè ẹ kọ́kọ́ wá bẹ́ẹ̀ ṣe yọ gbèsè yẹn nínú ogún rẹ̀ ìwọ̀nba ètò bá ṣẹ́kù ni wọ́n ṣẹ̀ wá fi ṣẹ̀ríà pín ogún ẹ̀ fún yín. tó bá já sí pé kò kú ti tẹ̀mí ó kú tara ni gbà mí bẹ tí òní gbà mí bẹ tí ènìyàn ní tí kú tẹ̀mí tí ó kú tara ẹni tó bá kú tara lẹ́ni tí ó wọ gbèsè ọ̀daràn ó wá wọ gbèsè ni ìjọba wa fẹ́ lu dúkìá rẹ̀ ní gbàǹjo ọ̀dà ọ̀ràn ok ìjọba wa fẹ́ lu dúkìá rẹ̀ ní gbàǹjo bí àpẹẹrẹ nìsín ọlọ́mọdé àpáàyàn kálẹ̀ nìkan pààyàn wọ́n wá fẹ́ gba owó ẹ̀mí lọ́wọ́ rẹ̀ owó ẹ̀mí nìsín ó ti lé ní fifty million táwọn èèyàn ń pa èèyàn ṣeré káàkiri wọn tí wọ́n ń para wọn ṣeré káàkiri wọn owó ẹ̀mí ẹnìkan ó ti lé ní around sixty million ní ní owó náírà now ẹnìkan wá pààyàn ó wá jẹ̀bi ẹ̀sùn wọ́n wá fẹ́ ta dúkìá rẹ̀ ní gbàǹjo ilé tó ní ọkọ̀ tó ní ilẹ̀ tó ní àtàwọn dúkìá míì ok níbi tí ọ̀rọ̀ gbèsè lágbára dé ẹnìkan wá ó jẹ ẹnìkan ní dúkìá kan. kí wọ́n tó lè lu dúkìá ọ̀daràn yìí ní ẹni tí dúkìá rẹ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀ tó bá ti lè sọ pé èmi ni mo ní eléyìí èmi ni mo ní eléyìí dúkìá yẹn tó nìyẹn tó sì rinlẹ̀ bẹ́ẹ̀ pé ẹni yẹn ló ní wọn ò gbọ́dọ̀ lù ní gbàǹjo wọn á dá a padà fún onídúkìá ni bí àpẹẹrẹ jẹ́ ká mú àwọn ti àgbẹ̀ wá àwọn àgbẹ̀ ṣe mọ̀ pé àwọn àgbẹ̀ wọn a máa yára wọn nílẹ̀ dáko àgbẹ̀ kan wá yá àgbẹ̀ ẹgbẹ́ rẹ̀ ó ní ilẹ̀ éka mẹ́wàá kún ilẹ̀ àádọ́ta éka ti ń bẹ lọ́wọ́ àgbẹ̀ yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ gbogbo àpapọ̀ ilẹ̀ rẹ̀ wá di ọgọ́ta éka tó fi ń ọwọ́ ajẹ̀bi jẹ̀bi ẹ̀sùn kí wọ́n lu dúkìá rẹ̀ ní gbàǹjo wọ́n á kéde ẹ̀ pé lágbájá ọmọ lágbájá gbèsè àwọn sì fẹ́ lu dúkìá rẹ̀ ní gbàǹjo nítorí náà ẹni tó bá ní dúkìá lọ́wọ́ rẹ̀ kó tètè farahàn tí dúkìá mẹ́wàá ti yọjú pé oko bí báyìí òun ni òun yá pé kó máa fi dáko dúkìá rẹ̀ yẹn wọn ò ní lù ní gbàǹjo wọn á yọ fún un. ẹ wo bí ìsìláàmù ṣe ń wá gbogbo ọ̀nà pé sísan ní gbèsè sísan ní gbèsè ẹni yòówù tó bá wá lọ ní àníyàn pé òun ò ní san gbèsè ọrùn òun ọlọ́run ò ní jẹ́ orí san tó bá ní àníyàn pé òun ó san ọlọ́run ó san náà bí ó ṣe rí san fún un ìyẹn báyẹn ọ̀rọ̀ míì lórí onígbèsè òun ni pé nígbà tí ènìyàn bá fẹ́ jẹ gbèsè wòye sírú gbèsè tó o fẹ́ jẹ o má tanra rẹ jẹ pẹ̀lú àdúrà ìsan gbèsè má tanra rẹ jẹ pẹ̀lú àdúrà ìsan gbèsè ọlọ́yàwó ó fi lọ́ọ́ ṣòkú ọwọ́ adoni gbèsè ọwọ́ ń ṣe àdúrà pé kọ́lọ́wọ́ bá ọ̀sán gbèsè rẹ ta ló rán ní gbèsè òkú jẹ ta ló rán ní òkú ṣíṣe ṣe ta ló rán ọ. wòye sírú gbèsè tó o fẹ́ jẹ ṣé gbèsè tọ́lọ́mọ bá ẹ̀dá san ni. wọ́n fẹ́ if at all if at all tí gbèsè ó bá wáyé kó jẹ́ lórí làlúrí kó má jẹ́ lórí àwọn nǹkan muharramat kó sì má jẹ́ lórí àwọn nǹkan mustahabat ló jẹ́ gbèsè lé lórí. ìfàtọ̀ tí a bá jẹ gbèsè torí pé ẹlòmíì sáà sọ pé òun ṣàdúrà bọ́lọ̀ ń bọ̀ ń san gbèsè ewu àdúrà ọ̀mọ̀gba àṣírí rẹ̀ mọ́ ń sọ fún ọ yìí gbèsè ṣe nǹkan ọ̀ṣọ́ gbèsè kì í ṣe ọ̀ṣọ́ tọ́wà máa torí bọ gbèsè lọ́tún lọ́sì tọ́wà máa bẹ lọ́run pé ọlọ́run bá mi san nǹkan tọ́lọ́run bò tí ì fẹ́ fún ọ ṣe lọ́lọ́dọ́gbọ́n lọ́lọ́dọ́gbọ́n o nǹkan tágbára rẹ ò tí ì kà á lọ́lọ́gbọ̀nà ẹ̀bùrú ṣe nǹkan náà ọlọ́run má jẹ́ okú nu gbèsè. gbèsè kì í ṣe nǹkan rere kì í ṣe nǹkan tíyàn máa fi ṣọ̀ṣọ́ ìfàtọ̀ tí gbèsè ọba wáyé wọ́n ní kó jẹ́ lórí làlúrí kó má jẹ́ lórí muharramat wa mustahabat kí ni àwọn làlúrí kí lórí kì làlúrí làlúrí ni nǹkan náà tí ò ní ọ̀nà míì tá a lè gbà ṣe ju ọ̀nà kan lọ tí àìṣe rẹ̀ nígbà náà tí ó mú wàhálà lọ́wọ́ tí ó ju ń ta fẹ́ ṣe lọ làlúrí nìyẹn tábàpẹ̀ nǹkan ní làlúrí làlúrí làlúrí ohun tí ń pè lálùrí nù nǹkan tó ga sí wípé ọ̀nà kan péré ló lè gbà ṣe nǹkan o tó bá wá ṣe nǹkan yẹn lásìkò náà ọmọ tí ó bí yóò ju nǹkan tó o fẹ́ ṣe tó o rí ṣe lọ ẹ jẹ́ fún yín lápẹ̀rẹ̀. èwo ni làlúrí méjèèjì ìyàwó ẹnìkan fẹ́ bímọ wọ́n ní iṣẹ́ abẹ ni wọ́n ṣe fún un owó iṣẹ́ abẹ jẹ́ hundred thousand naira ẹni yìí kan náà ṣé ò rí owó iṣẹ́ abẹ ọ wá sí owó ẹran súná ọmọ àti àwọn mẹ́numẹ́nu ó sì yàn náà sí hundred thousand naira. èwo nínú méjèèjì ló yẹ kó o jẹ gbèsè rẹ̀ ká sọ pé làákàyè rẹ̀ ń bẹ bó sì yẹ kó bẹ. gbèsè ti operation ní ọ̀pọ̀lọpọ̀ súná ọmọ tó ṣe gbèsè léṣe mùsàbáàtì ní súná ọmọ ọmọ tá a pẹran súná rẹ̀ kò ní kọ́ mọ̀ ní àlùbáríkà àmẹ́ tó fẹ́ ṣe operation láti fi bímọ tá a bá wọ owó yẹn ó lè ṣe sábàbí kẹ́mi ìyá ọmọ gan ó lọ tọmọtọmọ. tọ́ba wa sọ fáyé wípé gbèsè tí mo jẹ o ńgbà tíyàwó mi fẹ́ bímọ tí wọ́n ní wọ́n fẹ́ ṣe operation fún tí mi ò lówó lọ́wọ́ ni mo lọ yá owó lọ́dọ̀ ọmọ ìyá mi yìí o kódà wọ́n lè bá ọ̀rọ̀ ọmọ ìyá rẹ̀ ní gbogbo rírọ̀ tá a sọ síwájú yẹn pé bá a sún ọjọ́ gbèsè ẹ̀ síwájú tó bá sì lágbára àti bá a dínkù ń bẹ̀ bá a dínkù ń bẹ̀ tó bá sì lè yọ̀ǹda gbogbo ẹ̀ fún yọ̀ǹda gbogbo ẹ̀ fún àmọ́ òní rẹ̀ nìkan kọ́ bọ ọbẹ̀ yẹn lórí pé ọ̀yáwó ṣe súná ọmọ ta ló ràn án súná ọmọ tó lágbára ta ló ràn án sí ẹ́ ọ̀fẹ́ yàwó. owó sọdá akin lórí ni àbí wàlímọ́tù nìkan lórí tọ́fìrè jẹ gbèsè sọ́rùn owó sọdá akin ká sọ pé obìnrin tó fẹ́ fẹ́ ọ̀tàkù wípé òun gbọ́dọ̀ gba sọdá akin tòun kò tó wọlé torí pé lásìkò yìí ẹ̀yin brothers ọ̀dàdẹ ẹni pé ọ̀rọ̀ sọdá akin ó ti fẹ́ dojúrú mọ́ yín lọ́wọ́. ẹ̀bẹ̀ pàtàkì ẹ̀ mọ́ torí náà òun ó gba òun ó gba sọ̀dá àti tòǹkóǹ tó wọlé ìwọ sì ní olówó lọ́wọ́ lásìkò náà kọ́ ọ bá lọ yá owó sọ̀dá àti kó fi níyàwó ní oko sì ìyẹn lóore fún ọ ju kọ́gá sí pé owó tí ó fi ṣe wọ̀límọ̀ ìgbéyàwó lọ́lọ́rẹ̀ yá owó mọ gbèsè tó jẹ ọ̀pọ̀lọpọ̀ ojú ẹ̀ tí máa ń síyàwó rẹ àwọn gbèsè tó lọ tọrùn bọ̀ tí ò yẹ kó o tọrùn bọ̀ ni ohun tágbára rẹ ò bá tí ì kà á má fi gbèsè pé wá nítorí pé ò tí ì mọmọ tí ó bì ò tí ì mọmọ tí ó bì o agbára rẹ ò tí ì kà kó ra mikra. ọlọ́yàwó rà á kò kọjá oṣù kan ó lè gbé lọ sóòkò bára rẹ báwọn ẹ ohun tágbára rẹ ò bá tí ì ká má ṣe é má ṣe é o lọ́mọ wọn ara rẹ o mọ́rú gbèsè tó jẹ o mọ́rú gbèsè tí wàá jẹ ẹ̀sìn wo fàyè gbà wá láti lọ yáwó ṣe nǹkan tí ò pọn dandan lé wa lórí kó má bàa di àbámọ̀ kó má bàa àbámọ̀ ni o. ní ti ẹni tó yáwó. bí ọba láníyàn gidi ọlọ́run ní fún san ní ti ẹni tó yáwó mọ irú ohun tó o fẹ́ yáwó sí ohun tó bá jẹ́ làlúrí òun ni kí ọ̀yáwó nítorí rẹ̀ in fact èmi ò mọ tí máa ti ẹ̀yin boys ẹ̀yin brothers ìmọ̀ tí máa tì lójú ń bi kẹ́ ẹ sọ pé ẹ̀ lágbára àti ṣènáwó èmi ò mọ timothy lójú èmi ò tijú ẹ̀ nígbà mo fẹ́yàwó ti tèmi mo sọ fáwọn pẹ́rẹ́ǹtì mi ni pé ẹ wá mi ò lówó lọ́wọ́ tí mo lè fi bọ́ọ̀yàn oúnjẹ sàrà ni èmi gan tó nídìí sàrà so èmi ò mọ timothy yàn lójú bẹ́ẹ̀. ẹ̀yin sisters náà fẹsẹ̀rìtì ẹjọ́ kú ònú ẹ̀mí yín ẹjọ́ kú ẹ̀mí yín ẹ má ti àwọn ọkọ yín lọ síbi fẹfẹrìtì tó ga sí wípé ẹ bọ́ àwọn èèyàn pẹ̀lú àmàlà àti rẹ́ẹ̀sì àtẹran àti mínírààsì ẹ̀yin wá ń padà mú gààrí inú ilé. bákan náà onígbèsè tí wọ́n fẹ́ bẹ ẹni tó jẹ lówó pé kó kó yọ̀nda díẹ̀ fún bẹ́ẹ̀ ó lójú gbèsè síyàn mọ́ bẹ́ẹ̀ yàn lórí rẹ o fún yẹn o bí àpẹẹrẹ ní ìsìn gbèsè àjọ gbèsè àjọ dídá nígbà tẹ́ ẹ dájọ o kó owó tiẹ̀ lódìdí àbí ńgbà okòwò tán òkú ọ̀nà ńgbà tó kú ọ̀nà ṣé wọ́n wàá bẹ àwọn tí wọ́n ti gbowó tiwọn pé kí wọ́n yọ̀ǹda ìkú ọ̀nà rẹ fún ọ irú gbèsè báwọn wọn èé pàrọwà fún àwọn tó jẹ lówó torí pé ẹjọ́ dá àjọ ni èyí tó o bá kú náà ni wọ́n retí pé kó o èyí tó wá ga jù ń bẹ̀ ni pé ẹ jẹ́ ká lọ ní àníyàn o àníyàn rere lórí gbèsè o ẹ lọ dìímú o sì rántí pé wọn ò lè pín ogún rẹ láì san gbèsè ọrùn rẹ yóò tún ṣe ìdíwọ́ fún ìkẹ́ tọ́lọ́ ń fẹ́ fi kí ọ nínú sàárè aláwo ní ṣe wá ló ń gbèsè o.